olùtọ́jú olùtọ́jú olùtọ́jú olùtọ́jú means carer olùtọ́jú means carer mo gba olùtọ́jú fún àwọn òbí mi mo gba olùtọ́jú fún àwọn òbí mi